Nobody goes to the shop to buy a bread nylon without bread inside. The value of the nylon is in the content it is carrying. That means the value of the container is determined by the content. If you and I will be valuable vessels, We must be prayerful vessels. We must be filled with prayers. Amplified by fasting. That is why all through the scriptures, the description of the believer's prayer life is ceaseless in nature. said in First Thessalonians 5:17. Pray without ceasing. In Luke 18:1, men ought always to pray and not to faint. In Romans 12 12, continue instant in prayer. Our lives are to be filled with prayer. And then amplified by fasting. That is why when Jesus spoke of prayer and fasting. He didn't say if you pray. Or if you fast. He said, when thou prayest. ìgbà tí ìwọ ń bá gbàdúrà. Matthew chapter six verse six. ìwé Matthew orí kẹfà ẹsẹ̀ kẹfà. and verse seventeen and eighteen of the same chapter. ẹsẹ̀ kẹfà ẹsẹ̀ kejìdínlógún orí ìwé he said when thou fastest. wípé ní ìgbà tí ẹ̀yin bá sì ń gbà àwẹ̀. so fasting and prayer. nítorí náà àwẹ̀ àti àdúrà. is a natural part of Christian living. ó jẹ́ ìgbé ayé ìgbé ayé kìrìsìtẹ́nì. we are designed for prayer. àgbékalẹ̀ wa ká gbàdúrà ní. we are designed for prayer gbé wa kalẹ̀ ká lè máa gbàdúrà ni. I pray this afternoon. wá gbàdúrà fún yín lọ́sàn-án yìí. that a fresh prayer grace. ìpè orí ọ̀fẹ́ tuntun tá a fi ń gbàdúrà. will come upon our lives. ó fà orí ayé wa. But it's important to know what we must pray. So as to ensure the prayer fountain in our lives don't dry up. And in the book of Matthew, chapter 6, where Jesus gave us the prayer pattern, among other things, there are two very instructive things he said. Verse 9 down to verse 13. He said, After this manner, pray. Our Father. Who art in heaven. Hallowed be thy name. Thy kingdom come. Ìjọba rẹ ni kó dé. The first emphasis of the prayer altar. Àtẹnumọ́ àkọ́kọ́ tó sọ nínú pẹpẹ àdúrà náà. Is the advancement of the kingdom of God. Òun ni mú kíjọba Ọlọ́run kó lè bá a tẹ̀síwájú. Why is this so important? Kí ló dé tẹ́lẹ̀ sì fi ṣe pàtàkì. There are too many prayer subjects under the kingdom. Ọ̀pọ̀lọpọ̀ àdúrà ló pọ̀ nínú ìjọba Ọlọ́run yìí. They are inexhaustible in nature. Ó sì dádúrà téèyàn lè gbà tán pátápátá. So if we are focused on the kingdom. Nítorí náà tí ìfojúsùn wa wá bá wa ń bẹ fún tìjọba Ọlọ́run to be ceaseless in our prayers. You are praying for the growth of the church. You are praying for the salvation of the lost. You are praying for the blessing of members. You are praying for the utterance of the pastors. You are praying for the continuous defense of God's people. These are all kingdom subjects inexhaustible in nature. When a man begins to pray, bless me, bless me. Very soon the prayer virtue will run out. But when the believer begins to pray for the advancement of the kingdom, his or her prayer life continues to get buoyant. I pray for each one of us today that the grace to remain constant in the advancement of the kingdom on the altar of prayer. May that grace be granted to us. I said, may that grace be granted to us. Number two is we must continue to pray. And crave to please God. In that same scripture Matthew chapter six. After talking about praying for the kingdom. Thy kingdom come. Thy will be done. On earth as it is in heaven. He said give us this day. Our daily bread. And look at verse 12. He said, And forgive us our debts as we forgive our debtors. How does it conclude? Lead us not into temptation, but deliver us from evil. A crave to please God. Please hear this today. We live in an increasingly corrupt world. Unthinkable corruptions. In first Timothy chapter 4, verse 1 and verse 2, he said, Now the Spirit speaketh expressly that in the later times some will depart from the faith, giving heed to seducing spirits and doctrines of devils. àwọn ẹ̀kọ́ ẹ̀mí èṣù. speaking lies in hypocrisy. láti máa sọ̀rọ̀ èké nínú àgàbàǹgbé. having their conscience seared with a hot iron. àwọn ọ̀nì tó ti fi irin gbígbóná ké ọkàn ẹ̀rí ọkàn wọn. these are the realities of the last days. gbogbo àwọn nǹkan wọ̀nyí ló sì jó òótọ́ tó ń ṣẹlẹ̀ lóde òní. seducing spirits. àwọn ẹ̀mí kẹ́mi ti ń tan ní jẹ. where individuals will begin to accept things as true níbi táwọn èèyàn ti máa gba tí ò dára wá sí. that are contrary to the word of God. àwọn kan wọn ni tí wọn mọ̀ kó lòdì sí ọ̀rọ̀ tí. seducing spirits. àwọn ẹ̀mí tí ń tan ní jẹ. we live in an increasingly corrupt world. In Second Thessalonians chapter 2 and verse 3, the word of God says, Let no man deceive you by any means. For that day shall not come except there be first a falling away and the man of sin be revealed. ọkùnrin ẹ̀ṣẹ̀ náà. so there will be falling away of many. nítorí náà ọ̀pọ̀ àwọn ènìyàn ti kọ́kọ́ yà kúrò lójú ọ̀nà náà. and that is why it is vital for us to pray. kí tó sì fi ṣe pọnpọn dandan pé a gbọ́dọ̀ tẹra máa dúrà. so as not to fall into temptation. pé kí a má bàa lè bọ́ sínú àwọn ìdánwò. Jesus said. Jésù wípé. Matthew 26 41. He said, Watch and pray that you enter not into temptation. We live in an increasingly corrupt world. Where Christians will begin to do things that are unthinkable. Unimaginable. Because they have given heed to seducing spirits. Where somebody will look at somebody else's husband. And claim that God told them that that is the husband. Seducing spirits. That is the world we live in now ìgbé ayé tá à gbé lóde òní ni. and that is why there is a need to pray. ìdí ni tó fi yẹ ká tẹra mọ́ àdúrà. because not only are people hearing the voice of the shepherd. nítorí pé kì í ṣe gbogbo èèyàn tí ń gbóhùn àgbà. olùṣọ́ some are hearing the voice of the stranger. giving heed to doctrines of devils. but I pray today. that for each one of us. as our prayer altar is ignited. we shall be delivered from temptation. somebody believe it say loud amen.